إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا أنايك o kadaran o ili mbusi o yi atwai ene ajin anaike anyi ehinonye inuho zulkoda awa wele mi era fourteen thirty six ana goto mori sallallahu alaihi wasallam awa mi hijira horoma kana medina dɔsɛ rubo ibo yana ike anyi ohuronya ɛnu awo henta era two thousand and fifteen yanugoni afi pɛŋɔ ibe anabe ɛɛ eh, sɔhi olbuhari anu muhammad ibn ismail ɛɛ eh, ibn ismail ibn ibrahim ibn barzilba ana ike ọ̀tẹ̀lẹ̀ dáìkì kìtàbọ̀ náà anọghị ọ̀nàbẹ̀ kìtàbọ̀ odó kìtàbọ̀ náà ìka àtẹ̀lẹ̀ ìjọ chere ìka àtẹ̀lẹ̀ ilẹ̀ amẹ̀rẹ̀ òkú mórí ọ̀mọ̀rọ̀lá dáìkì bẹ́ẹ̀kọ́ ní ka ọ̀dẹ̀lẹ̀ ma ọ̀nà ìbáàbù kayo ko mori anye ke nike ase wi ke kebla ele ehero ihe ale ke ke enyo ihe illa inda albina ewo ini inu ri asma ki imam buhari rahimahullah alai o me ka dojo te ke ewo ya hana ka ada yidaron banyawon awna wi asana ka o bini sanandira ka yani e ya yana e e ka Ọ ina ka ne asabi radiyallahu anhu warda ele hadisa na ka ọrụ ni babu nọ daki babu na ke ya na ta di nonowe babu man tabarraza ala libnatayn babu ni na ka ni na ka o me he he o he ina ka ni o block ana ka amani da eba yanu maye o mo re ka mo mo ameni toilet seat na ika o de he da ya to na na dokai ai hada bab

أو باو علما يعني من تبرز على لبنتين لم مضاف إليه على باب أنا نريد من باسم الموصول تبرز لو سلة آه، الموصول يعني هكي tabarraza wa huwa tagarrata aw nawi oyhehe yani wa hati tabarraza aw nawi khuruj ila al barrat lil hajja ono ka oroto he na hana ka oni pandara agobe oname enkata ewan dalanje wal barada bi fatil muwahhada yani ismu lil qada'il wasi min al ard yani ila ho ni anai kai asiyete anai ka ah, aha ile ti so kai o ma ni mu edete baba ka ano ka ke yani bibnatin yani block anai kai a ma ni se je a ti darihi lọ́kì sẹ́wẹ́ múná sábà anáìka ọ̀ iná ka ní bẹ́ẹ̀bù náà àti bẹ́ẹ̀bù sẹ́ anáìka yìí إمام البخاري رحمه الله عليه أوكي إتنايك أو هنا كان يعني إهيا نايك ما هو لتها وهو أن حديث هذا الباب أو حديث هذا الباب محافظ لحديث الباب الأول فأنا جوت حديث نايك أو هنا باب بابا على رأي البخاري يعني إني مو opinion إني أريد أنايك بخاري ومن ذهب إلى مذهبه أتينايك أين مذهبا في ذلك كما ذكرنا هناك أين كاين أنا لك ka ove hehe dana we ka ewe kana ni panda roda ina be he e nyome ka odo jangu be bale makikibla o odo jangu be ka ama kina we ta ka tana ne be diba zi buhari je dawa muna ina yawo أربع بن حديث نصر حدثنا عبد الله بن يوسف يعني أو إمام البخاري أنا كانك يعني عبد الله أنا ولي يوسف يعني أو كائن yani abdullah ibn yusuf ana be atanisi قال لنا كاي اخبرنا Malik يعني مالك كايان يعني مالك انا كايان انا Malik ابن انس امام دار الهجره ni imam malik dana ka an ana do ono do hon we an yahya ibn sa'id ono do hon we yahya ana wa sa'id al ansari al madani ansar al daika an medina alayhi yahya ibnu sa'id don le do hono be muhammad ibnu yahya ibnu hibban o do hono muhammad ana bo yahya ana bo ibnu hibban ana bo hibban yani al ana sariya don le bani al mudani eh, eh, yani yahya ibnu yahya ibnu sa'id يعني يحيى ابن حبان انا قال يعني أو زال أربعة أنا كان له حلقة ọ̀nyẹ́ ọ̀yẹ́ kọ́lá ayáfẹ́ fi masjidi rasulillahi sallallahu alaihi wasallam inú mallacin tó mọ́rí sallallahu alaihi wasallam wa kana muftiya da yake arọ́bọ̀ yana ka muftiya rẹ̀ ọ̀zọ́ yana ka yẹ bọ́ọ̀sì an tọ́ mọ̀kàlẹ̀ ya bọ́ọ̀sì rẹ̀ bẹ̀ ahùsì rẹ̀ ọ̀sì kafirun hadis ọ̀dọ́rọ̀ náà ìka ẹ̀ ọ́ di hadis tó tún mọ́rí sọ́ọ́rọ̀ àdìsálà ọ́ di hadis àdìbẹ̀rún máa sàbẹ̀ mẹ́dínà ọ́ ṣe ìṣẹ́ ìmẹ́dínà sánà tó ìṣẹ́lẹ̀ wà ìṣẹ́rún fọ̀míà yàrá ẹ̀rọ ẹ̀nà tó ẹ̀jẹ̀ àti òwúrọ̀ náà ọ́ ṣe ìṣẹ́ ìmẹ́dínà yàrá dọ́kẹ̀ yáyà ibn eh, haban eh, muhammad ibn yahya ibn haban dɔnere dɔ hɔnu bi an amihi ɔ dɔ hɔnu bi ɔ nyaga dan ana bi waafi ibnu haban yaani ana bi waafi ana bi haban yaani muhammad ibnu yahya an bɛ gaa nafa ɔnɔ dɔnere bɔ hɔnu bɔ ɔ nyaare adan ana bi waafi ibnu haban ani ana bi an kɔ dɔnere bi almudani asekɔtun dɔwɔrɔ n'a ye ka a ni ɔ isa tora kiila ana lahu riwaya. aka ko ni ruwa ya hono woto mori sallallahu alaihi wasallam falidhalika agwasanan zakara fi sahaba dure ke a moita man tin lay as ni la sabi yani a yo kai eni asabi ya radallahu anhu wa abu adana nawe abani nawe abani wako ibnu munkil ibnu amr ono wali munkil ana wali amr lahu wali abihi suhba oni yani uh, waasa ibnu haban ɔnere adan ɛnɛɛ nyikaɛ asaabi ɔtɔmɔri sɔɔlɔ alayisalam ɛbɛ ne wasa ibn haban don raddo hono be an abdullah ibn umar hono be abdullah ana wa umar radallahu anhu wa arda annahu kana yakun qawl ka ha ka ke inna nasa yaqulun ani na da na ka e ya ka ka idza fa'ata ala hajatika edo aya o imme isana ibaye ono be hajam فلا تستقبل القبلة ولا بيت المقدس أتوبيك قبلة لا سلبيك يعني جرسلم فقال عبد الله بن عمر عبد الله بن عمر رب لقد استقيت يوما على ظهر بيت لنا ما هلا إلى إني إليه أنا إتأني فرأيت رسول الله صلى الله عليه وسلم لن لنكم صلى الله عليه وسلم على لبنتين إنا كان أوفيبا إنا كان سنة كاي آتنا إيبا mustaqbilan bayt al-maqdis je onto mo sallallahu alaihi wasallam do be ki jerusalem yani ibi masjid al-aqsa li hajatihi inni umami into in wan wa داكاي واسع بن حبان لعلك من الذين يصلون على أوراقهم أرى إنه نايكاي أكو صلاة يعني بمعنى يعني أنما هو أنه هو فقلت دي واضح ابن حبان دوك لا أدري والله ما ما شمله قال مالك إمام مالك دوك يعني صد الله ابن أم المؤمنين الذي يصلي ولا يرتفع عن الأرض أنا هناك أقصى أو كرمان هورت أو كرمان هيري تيسو يعني أصبحت ذلك فوق إلى إلى كان mana mani yani bayra wujan ay ka abon mana mani padan yani ada ko sala be ka wasi be kete yani enwa mani enwa ne he yani wa mani ane he enwa ana ka e ho ho jago ha ko na para ho yani awo ko nyangu ko le be para ho be ya le ona ka ho wa be mra wa e wa le ko jago ko na para ho ni da be ju bi pa de yani na ka e ho a ho ke o je wo ma ni jam je lo ko la ko da da wo na e mo na doke yasjudu wa huwa lasiku bil ard ona ona ka o si be kete o me si be kete no da ka e be do ko ma no ko wa no a hele da ka o ma no ko wa ni jesu ya sana be ke Eh, imam buhari rahimahullah ọsẹlẹ ẹni gbẹbù anáìka ọhìnrẹ ha káyẹ ọnàwé máa ń tabarọgá ọnáìka èhéhì amadáìke iná aka ní blọọkù ẹwà ọ iná aka ní iṣẹ ẹwà náà ike àdá. donc mutabiqatul hadis li tarjuma fi qawli yani oy jele oni hadis non jele en la nay kay imam al-bukhari rahimahullah alay afabe ono boy kono ka kay faraitu rasulullah sallallahu alaihi wasallam me non to moni umur me ngora dara mo ha ala libnatin o me he do ina kani oweba mustaqbila baitul maqdis da kon to moni sallallahu alaihi wasallam bana me fi baitul maqdis yani no be hadis na ke

ọ̀nà ìsọ́nà bí anáìka ọ̀ọ́sísẹ́lẹ̀ ọ̀nà níbẹ̀ ọ̀yẹ́ máa ń ti àdìsọ́nà níbẹ̀ kẹ́ ọ̀nà máa ń rọ́tọ̀ mọ́rí sọ̀rọ̀ àdìsálám yàní kẹ́ ọ̀ntọ̀ mọ́rí ọmọ ní ìhẹ́hẹ́ àmọ́ ẹ̀ẹ́bẹ̀ anáìka ọ̀ ní pandara ọ̀yà ẹni ọ̀yẹ́ sọ̀rọ̀ káyẹ̀ ọ̀yẹ́ kan kaka ina iná náà ina nù yẹ kò ló arọ́dà bí náà ti ha ọ̀dà yẹ tó mi àlẹ́ náà kà yẹ máa ń kà náà yẹ kó lóbi òmù mi náà yẹ fi ẹsẹ̀ gbalẹ̀ kébìlà ẹ̀ náà yẹ ká ẹ̀ yà kàkà yẹ ẹ̀ yọ gàba dẹ́ yà ẹni kà yẹ ọ̀dọ̀ ha àwẹ̀ kono bàrẹ̀ ma kà ẹ̀ndà lhajà àánà yẹ ká yẹ ọ̀dà mi kìkẹ́ wọn fi sọ̀rọ̀ wọ́n dùnìyàn inni ay pandara yan ay ka inni ada abu man kamel fe yani al yani ko nyonyo abe asman tu wa hum amsalu emri me ana ka man asman ki ni hadisa na ka abi ayu balansari yani abi ayu balansari o oh, manika yani ida bi ayu balansari ahana dawo wa ina ni hehe areke ahana ka oni pandara edani asube ki kibla da fure bare maka يعني سنة لبي رأي أبي هريرة رضي الله عنه أتي معاكل الأسدي وغيرهم أتي أنا وإنا نعينا نايكاي أما نيمو آرنا إني لي إني أسابيا رضي الله عنه وأرضاه dɔkɔ yi kɔnɔ k'a kan ibi atɔ ata yanni idzo wa yà tɛ ɔnunu mi nka idzo wa lɔ yà tɛ fɛnɛ awɔrɔ ka ɔmɔni mi keke bila arikidzi lɔ gbɛtɛ wɔlɔwɔ mi keke bila ɔ daasɔ ɔ daasɔ atɔ yi awar ka sama ni men ya ni wala je ya luwe he he ni e se o ka we he he asuwe ke kebla asura wala maka ana we ka ahono ya mi ituje mo ona aha panda robe na ikai e ni e se mani ko ni amo oiru ana ikai e, ọrụ ọyị ya ti abụka ya mmụọ ọrụ ọrụ bọọdụ ahụrụ akụchi ihe ọnà ọ̀nà kàkà ìlàkọ̀ átà lè kọ̀ọ̀nù ìgọ́ọ̀lẹ̀ wọ ìlàkọ̀ hálùkì ya mìkàlá yani ni kai oi ka abu kai so hura be non eh abu abu mele ai ju he he he he dai ka u ge ni dake oi ko no ka ke ini oi mi te mo yani so be indirectly ini kai ko don he he de abdullah ibn umar daa sele ɔnɔ bɛ ka ɔnɔ maa ni yiri tuli yɛ ni ini riwaayɛ nye ala zahari bɛ tina ini riwaayɛ nye daa kabila yi fi ɔmar fana ka ala zahari bɛyi ti hafsa ɔni yiri tuli yi ana yi ka yɛ ɔbi hafsa yaani yiri hafsa o zɔn tó mori sɔɔla alayi salam ɔbi di abdulayi fi ɔmar dɔbi ɔnyarɔ hafsa rɔjallahu anha yani don ne ke on to mori sallallahu alaihi wasallam o be ki kibla on me wa sorry o be ki sham yani ahana ka e go jerusalem yani dani riwaya na we ka mustaqbil al qibla mustaqbil al sham o be ki kibla da wale ma ke sham yani riwaya na bi riwaya to da riwaya na ka onye no de e final wa asman ke eh ọmọ ẹ̀bẹ̀ ní ẹ̀yà rẹ̀ ìlẹ́kẹ̀ wọ́ta annahu maklum asuma jihadi sọ̀nàn rọ́wẹ́ na jíọ́ aná jihadi sọ̀nàn yàrá asuma ọmọ ẹ̀bẹ̀ ẹni sọ̀rọ̀ ibùdó ìbá yàrá jihadi sọ̀nàn ọ̀ ní maklum á ní ṣe ìkìṣẹ́ ọ́ yàrá ka kàkàkà ọ̀dọ́ òwe ke ẹ̀ sam dọ́bàrẹ́ máa fi kébìlà dọ́ni kó òwe fi kébìlà dọ́bàrẹ́ máa kọ́ sam. ọkị anọghịka olóògbé náà nka ọmọmẹbìka abdullahi ibn umar oorun tó mọ iso ọlọ alẹsálá ọrẹ náà ìka na tó mọ ìṣẹlẹ ẹhẹ ànú ọlá yàjúlù zálẹ ẹbẹ ẹlẹ kò lé ẹhẹ ọ̀nà dé gèdè òzòrè abdullahi ibn umar ọmọmẹbìbí nílẹ sọnà lọrẹ wa káyì ọkà kótó wọkọ àtúmínú tẹlika ètìbá kọmíkẹrì kọtì zálẹ abdullahi umar yani ọlọ mi yẹ na ahẹ satẹnẹ dɔw wúrọ la dɔw bɛ kusi yɛ nugu la bɔ a bɔ mɛrɛ nta ɛ bɛ abudulayi ibn umar ɛ bɛ numuni ka yɛ kɔni lere tó mori sɔrɔ la wale sɔrɔ yani ɛmɔ kɔlɔ mi yɛ lɛ tɛ edu wele yɛ lɛ dɔw bɛ kusi yɛ nugu وقال كرماني إمام كرماني أنا من شرك واقف الدراري إني شرك صحيح بخاري

sahih asari na ka o me sahih al-bukhari yani do ku shana bolu ka o ya to no ya to now yani bo ya ke a ana mi de abdullahi ibn umar radallahu anhu ọyẹ sẹlẹ ọnọnọ bẹ ọnọ sọ bẹ ọyẹ sẹzọ kàyẹ ọntọ mọri sọlá alẹ sálám aw maani mɛ ana yi ka ye o bɛ ka bɛtul mukɔdas dɔw b'a lɛbi ka wala bɛ ka bɛtul mukɔdas ana ko kɔɲɔ bɛ ka dɔw b'a lɛbi ka kebila de ɛɛ imaamu badrul ayini dani estinbaas bayanu estinbaas laasam ani ɔkare ani ana yi ka ɔ oh, bɛtuhu ni hadisa ana yi ka ɔkare yɛri ɔkè al awal ɔnye paapaa ni. ihtaja bihi malik wa shafi wa ishaq imam maliki asim huja ati imam shafi ati ishaq wa haruna atayana wa wabil menen fi ma zahabu ilayhi in sana ka e jetinan min jawaz istiqbalul qibla in ka aza ko biki qibla wa istidbariha atay wa maka inda qada al haja ana ka uzay mi etanwan yani ana ko he fil bunyan ana ko ma me in ni yoya wa annahu muhaffizu li umum nahi oke osono mana ba joche ile anai ka o jo wa we kai la tastaqbilul qibla wala wala wala tastadbiruha bi qa'id aw gon ina la anai de ka sube ki qibla asura wala maka ijuwe hehe ai ka ijuwe hehe ama nke ọma ebidebe ini gbagbe na ike ọ ebidebe dịba nwụrụ sọn wọminu danyi ni fainal wan mara hadal hadith ناصحا لحديث أبي أيوب المذكور ani fana ruwa eneri hadisi abdullahi ibn umar non kaman o be nyiyo kole o ba ko kole hadisi abi ayub wa taqada dani nyo tana ga ibahatun mutlaqan yani ana le ko kibla ay ko do bare maka ya bi lu ààrẹ láìka ìlànà ìjẹ́ tẹ́lẹ̀ bọ́ni wọ́kọ́ fa istikbar alalikbar dẹ́nu mikiyas ka ọ̀yẹ́lẹ̀ bèrè ma ka àbúrẹ̀ asuman ka na ọ̀yẹ́lẹ̀ na ka wọn. yàrá àǹfààní ọ̀rọ̀ fún àìka ẹ̀ máa ń yẹ ẹ̀dá jẹ́ tó ẹnìlẹ̀ ẹnìlẹ̀ yọ ọ̀yẹ́lẹ̀ kìkì bla àtọ̀yẹ̀wà náà ma kìkì bla ìdílé ẹ̀ àgbọ̀lẹ̀ ẹ̀ wọ̀tọ́rọ̀ kọ̀hún mọ̀ta sí sọ́hó bẹ̀lbọ̀lì wɔrɔ anahu wɔfo mulabal etiba dele kai ele ana fele ore nyeye kole ene ele ana kai a ele fɛ hɔn papa wa minnu dana nyina rɔwan manra al amalu bi hadisi abi ayo wa ma fi manahu ani paina rɔwa ana ka ene roke ɔye mukɔrɔ le hadisi nan ɔbe ɔye ti hadisi abi ayo mukɔrɔ asana ko eni tuman wa takɔda dɛnyɛ ɔtina ka ɔye mani mɔnu to mori ni sala ɔnɔ mani mɛ hala hɔsa bin nabi ele yonon mo na joti kere ya nabi sallallahu alaihi wasallam yani kan kene ma joti en yoko muri na wo kai e. en nanya mo ni me wa minhum dani ne ne man jama bainahuma ala qogo ila e ya yonon e wa amalahuma de koro ne ne minhum man tawaqqafa fil masala dani na ne na o ne yonon alman ke

bayyana fihi wajhu nusa mutlaqan anaika anika irenon irinyi mutlaqan yani ama hadisana ay kana ani aisha moita mai hono ba ne bikai anya la gona ikai enne ni ka ono ki kibla yani ijozo hehe daga kɔntɔ mori sɔɔla alayisalam ìjàmbá ni ká ɔdɔ kɔnɔ ɔrɔ ká yaba mɛ àyẹkù jésù ahana ìka ɔnà àyàhé àjésù àjésù ɔdɔ àbẹ kékébìlà hadith sɔnà ɔyìn ní ɛɛ sunanu tirimiri àmà hadith sɔnà ɔnà ìka hadith sɔdɔ ayé kɔɔbɛ kɔkɔ dàáfà hó imaamu nàbùdín alibani rɔhìmahulɔ alẹ. ɔnà mɛ ɔyìn ká kẹ́ anyị eh, hadisa na bana wele manso ya ele ga na ka elenyo ya ni da ya ka hadisa ni manso ya na bi ka o wo sika e hadisa e bana be akwa ba be ama ile na na na o wo sika ya akwa na e wa be da mu ọrịa na e ba a na bi ama ni nyo ni re ele ko konye ka e ka hadisa na bana be o re nyo sa ko donc asani ila hoba ana ke ya to honi hadith non yani sani min al ahkam istimal al kinaya bil hajati an bawl wal ghaib ene ka ozo yuzi ila ila hete ene ijoda kare kai one ne hehe alika ona ne hehe ama kumeleka ani bila da kero ona ka oni sana bala ene me ka koronya ngoma ne me yani aisha a le kai ozo man nyangoma ne me de oye si ha mon mori sallallahu alaihi wasallam de enyo mere ka no ore ba huri to ya na ka o me ka ka wa na bara ho de ne ile do ka ha bara do ka me ni he afaris ila huta fi kawulihi oyi ko ɔnɔ ntɔ ɔnɔ umar kaka ina nasa ya kolon na la ana ka ɛya e, kaka dalilu ana sahaba yahtalifuna fi ma ani suna ana zo kai asabi ali radiyallahu anhu marza ɛnyi e, oyi jɛmu nye iyi idumi sunan to mori sallallahu alaihi wasallam ire ɛnyi dureke isana saibia isini ya saibia non inile non o dibra from isana ika o ya saibia fa inile non an ma kuntum muri sallallahu alaihi wasallam aw me kaya saibia ni kala tu sali salatu eh, salatu al-asr illa fi bani qurayza afuku sali asr ni aka ko a e bani qurayza bi asaibia ni gani ku sali ni ji sali asr retu de ko ni de ni mi ka inna ma li ta'jil an nabi sallallahu alaihi balaka o ti daji pa ina ina ina ka ɛni mɛri hadisa nana ɔn tó mɔni ka taa kusale afre aa k'a kɔ ibanu kureyla ɛɛbɛ numu banu kureyla ɛnɛ a kusala yana sabi ɛni rɔdi allahu anu mɔrdɔ ɛni maami nye ɛgani ɛnɛrɛ ye hadisi ɔn tó mɔni sɔɔlɔ alisala duure ke hadisa na bɛ ɔ ɔ ama the understanding nana ɔzan nye nan ma different from ɔnɔ ɔzan nye. amaniyo ina kana tabene ona vile kile ono oije bangunne ina kana tabene ati tabi tabin bangunu mana ka ya ina na ana vile ka dole ka arwani do cheleza ehonire eji on juma ka ogena ada kokwa ee aga akwụkwọ jumata enye ha nọ anyị fa na arụba dọrọ egbugbe ugwu anyị wọrọ dai ka peji ten kene dọrọ akwụ ha dịtị ihe eze ntụmori ka aka ene akwụ ọwa abe dure ka ruwa nyana ran yada tanin ka on to mo ri onyo ro so ana ka o fezo yani awla me na ke sono duri ke anyi eh, e hahi ina kana ruwa duri kai aruwa non enele non edo je toy oson enele non edo le je toy asumo ke on bele le enele itika on eh ube fa ulama ba fa abdullah bin mas'ud ka yani ne ya na kai e ya mi tika ila tamlihi abdullah bin mas'ud aw lihi abu musa al-ashari radiyallahu anhu de o oh, me abdullah bin mas'ud o hadith ana because uh, abdullahi ibn laban ka an kawaye amma alimta an kawaye kuntum mursalala sallallahu alaihi wasallam aw ila itikafa illa fil masajid salasa ẹni tìka àti mmanasi ẹka abdullahi nuyọtò àti ìfẹlẹlẹwẹ Ama ọdata nínú nìyẹn lọ ọ̀nà lórí ka ẹ àdéhùn yẹn náà kàrẹ ẹdẹwẹrẹ ka ẹ dẹka ka ẹ la ètìka bọlùtàmì ẹlà fìmásìlì sàlàtà ètìka àbọ̀dọ̀ ọgbọ̀ ẹsẹ̀lẹ̀ àti mmanasi ẹka ẹnu yàrá masìlì nàrà masìlì nàbàwẹ àti masìlì àbsà yàrá sábẹ nàdà lọ àmọ̀ ọ̀dọ́ àmà nìyẹn ètìlá àfọ̀nà ẹnẹwẹ̀ ọ̀nà lórí ka ẹ dore kele ya ba ele ni o wo ta abi ku ya ba wa ba e ya ni opinion no ni na e o wa ya ni se o ya ni so na wa na ka e o ka kle sarahatan la e ele no na no me o ro pa ju ni do become a problem ama na ke hadith hadith o be ya tamilu mana e hadith na ba ya ni itu me ba e no o wa tu mo no ya o se o wa tu mo no ya o se yani ọ̀dọ́lẹ́ mọ́ mú kọ ìtumọ̀ náà ìkáyẹ̀ ọ̀rọ̀ òkè ìtumọ̀ náà pàṣọ dɔkɔ kana kolo wa yi minnu yasa melo maa tɛ mu ala amu mi yuri ki o gbogbo nya ɔɔda amu kɔɔrɔ gana yi ka ɔɔ ɛni o gana yi ka aami mɛrɛ kami nuna famin ha hun na fi tsira son non wa ka bai na mun ikhtilaf ana me ki ane ga hindina kanen wa qala hasabe imam al-hasan qad yatawahama sami min qawli ibn umar aw ki ana wala ọnyà mú bábi ẹni ọ̀yẹ́kọ̀ ní abdullahi ibn umar kaka ẹnna nasa ya kolon ila ahir annahu yuridu inkar maru ya fi nahi bin istiqbalu qibla inda haja nusfan lama hakahu min ru'yati eh, min ru'yati sallallahu alaihi wasallam fa qawna amana awara ka amadon kana wa on ko la be ro anonya ko ri abdullahi ibn umar bin rija kisana kai a do be eni oyiyo eni yo ko le ke kibla e je yani hadith ila no be be ni yo sana kai a abdullahi be eni oyile ono ba ko no la ni sallallahu alaihi wasallam ke ai he ina kai ba ba ke kibla wala salamu fi zalik ele non e bi le هذا مبادلا هيبا نميا لأن المشهور من مذهبه أبو كتنه يتهون مذهبه عبد الله بن عمر أنه لا يجوز الاستقبال والاستدبار في صحراء أذلك أدوبي كبلة على قول ما تا إجل أين تفندرا ويجيزوهما أمر ذلك نيبا في الدنيا أنا الكلو إليه يعني أهنا كعادة أنا كأفهر وإنما أنكر قول من يزعم أن الاستقبال في الدنيا غير جائز يعني أنا أبو عبد الله بن عمر أنا كوها أنا ولا يكرنا كاي أمير كاي إجوا لو بيك كبلة دنا بيك إن لي أو إن سورة لا يعني أزاز فمن ذلك قال أحمد بن حنبل حديث ابن عمر أقنا بإني أمرنا نحن أحمد بن حنبل أنا حديث ابن عمر نافع للنهي عن الاستقبال بيت المقدس واستقباله يعني إيه ọ̀dọ̀ orí yìí ọ̀yíbẹ̀ríkà anáka ọ̀yíbẹ̀ríkà bẹ́tùn mọ̀kọ́dá dɔke ɛrɛyɛ nɔn ana sɔsɔ kɛ ɛɛbɛ si abdulahi ibn umar rɔjallahu anhu ɛɛbi sɔmi nɔbɔ nɔ ɔnɔ wɛrɛ n'a yi ka a dɔ hɔn bɛ marwan ala afghan ani ibn umar hɔn bɛ ibn umar kɛ abdulahi ibn umar ɔn maa ni se ɛrɛ dɔ manu sɔɔjɛ dɔ ika gɔza ajɛ dɔ bɛ ikɔ betu mukɔda ɔyɛlɛ mɔnɔ dɔ ya tude ne enye ɔka dɔ ni kaya kaya aba abdulrahman mahe ɔdi abdulrahman ale sakɔduna han hala alikizere yɔ kamani mɛ kɔɔla dɔ ka ye enama na han hala filifadɔ amani yɔ kɔdɔmani mɛ jɔzɔ ɔyɛlɛ ta ina pandara wa ama ilaka na bɛyina kɔ bɛyina kebla ana ika nsana ika ye. ogoguba ina kanao ati kibla yasuruka ana iko manu buhi falaba eni lenon meka ozoman me yani de abdullah ibn umar radiyallahu anhu daman sura kana ita eno ipandara ola ya eni elenon eno meka دي لين حديثنا فيه تتبع أهوال النبي صلى الله عليه وسلم كلها ونقلها wa annaha kulluha ahkamu shari'a jire hele ji sana kai asabe na roja allah anhu marda e ne sele de e abire ya ni sallallahu alaihi wasallam de aka de we kai e ne na le tan ya ni sallallahu alaihi wasallam e a yàni ọ̀zọ̀ sáà tó ń tó mórí sọ́ọ́lọ́ àdìsọ́lá ó ń tó mórí wẹ̀ ọ́ mẹ́ wẹ̀ wọ́rẹ́ mẹ́ àbúkà ẹ̀ làbàtà náà fẹ́ rọ̀tọ́ ìlànà ó ti wà tún hasana aláàyè ní wọ́n tó mórí sọ́ọ́lọ́ àdìsọ́lá àpéjúwà ìlà ní màtà náà yọ̀ tó lọ́ha yàrá ìkéyà kúlẹ̀ ẹ̀yìn làgbéró mọ́tò náà wọ́n tààlà abi ɛkɔ ɛlɛlɛ ma ɔnɔ mɛ bɛ bɛɛ nye ahama ka yɛ ɔwɛ lɛ ti sɛyɛ lɛ nyɛ nye ka yɛ ele yɛ mo lɛ sɛlɛm ele yɛ nɔrɔ aka da akoko nyɛ lɛ ana ka yɛ ata wo dzo nyɛ ɔda awari ma ka ka yɛ anya kama anyi woli kama ɔwɛ bi mo lɛ aka lɛ ma ka lɛ dɔw la kɔ sɛlɛ yɛ nɔ yanni ọba bẹ̀rẹ̀ mọ́ntọ́ mọ́rí sọ́lọ́ ọ̀lẹ́sálà ọ̀dùnkùnyá kẹ́nà ọ̀kàrẹ́ ìjọ lọ́rùn tó kọ́sí dẹ̀lí ìlú rẹ̀ ọ̀nà mọ́ntọ́ mọ́rí sọ́lọ́ ọ̀lẹ́sálà àbọ̀rọ̀ nà mọ́ ìlú dẹ̀ wọ́n nala wàá kárẹ̀ dà kiri ẹnu kan ezuru ewúrẹ́ ẹgbọ́n tó mọ́rí sọ́lọ́ ọ̀lẹ́sálà wọ́n máa yà ntẹ́kù ánìl hawa ìnhúwa ìlà wáhà ìnúyòhà ọ̀n tó mọ́rí sọ́lọ́ ọ̀lẹ́sálà ọ̀wà kárẹ̀ dàìka òyìṣẹ́ àná ọ̀sìn kan ọ̀wà kárẹ̀ yani baba ka bi wahi min allah yani li wahi yana ka ko mo tona wa taala o me ona me dubre ka e e be ba hon to mo rite ka e ile ona ni dure amma wa be mo no ani ona sana ko kare yani bi nan ni ile ka ile ona pe jon to mori sallallahu alaihi wasallam ye ona dure ke abdullah ibn abbas akala ka inni urahum salikun mere ka ben e aba halaka inni aqulu lakum ma kauni ka e eh. qala rasulullah on to mori ma ka da ona kam ka e umar ka ke abubakar ka ka yani eze ko kunye ete anai ka e o ko teyana then anai ka tabi ni radiyallahu anhu marda abubakar ibn jalil nada ala ọ̀rẹ́ ìwájú ọdún tó mọ́rí sàálà àrẹ́sálàmì yẹn ẹ̀ lọ́nà akúkọ bẹ́ẹ̀ abọ́kà rọ́jàlọ́wọ́ anú ọkìlátù tàríkan ṣe ala ẹ̀tù rọ̀sọ́lọ́láì sàálà àrẹ́sálàm fàálàhó ìlà fàálàhó mẹ́rẹ̀ ránú àwọ ìsọ́nà ìkàmẹ́rẹ́ kọ́ntọ́ mọ́rí sàálà àrẹ́sálàm سمع إني أهوكو إن تركته أن أبيكو عبد الله أبو بكر رضي الله عنه أن له أن عبد الله ابن عثمان yani o kaye oni yawa ko nona nawo oba bi sababi anai ka ona ona se halaka these are the people anai kaye eh, don't to mori sallallahu alaihi wasallam do wa shahidi te ore give them the paradise uh, certificate of paradise even one sal sal ana ne ya wa anai ka ana koro ko kodo kaye ala certificate ta janna ya ono be be ni wa sa ro wa ko ona janna ani zabanye ma to na oye gbɔ bɛɛ adulanwura duwa waana bɛ duwa de duwa ni o tunu bɛɛ rɔba ɔlɔ sasara o sisan sara nu wa ma sɔ ya awo kelen yɛ ti ne ye an tó mɔri sɔlɔ lɔ alisala bala suye domo sɔnna wa taala dɔɔni nyɛ kaya ومن يطع الرسول فقد اطاع الله وانا اساس صلى الله عليه وسلم او دون عليه اساس سبحانه وتعالى don muri on yamma dawara ma kai kai wa amma atakum ar-rasul fahuzu wa ma nahakum anhu fantahu ito non to muri o fele so wa dani ni ono yuni hunan do do dunu gaira ana lure ki ere yan asa lure ki asa be radiyallahu anhu arda o mori o bina yorwa e dem wahala de sere polo la me kae o te mira wo ono lure ka o e koko na bele yan ni dọ́ọ̀lọ́ náà wọ́dọ́wọ́ náà sílẹ̀ iṣẹ́ kàmán ilẹ̀ duma na bile yon tumori ale kele ya sabe ni onon tumori sallallahu alaihi wasallam o ma ja dala kale na bakar alaikum bi sunnati wa sunnati khulafa ar-rasidin mi ale on ni re sunna ati sunna khulafa ar-rasidin yani halifa lana ikai o mo mona wa taala o moro e me bulu de al-mahdiyin de non na kumuri bulu de onon tumori sallallahu alaihi wasallam o ma ja dala ka alumman ba ka yusabun tere abene wana bangunira illa wahid da ho bi kahere no be do ka mendo ma anna alaihi wa ashabi enguri manaika ma ina na tasabi am radiyallahu anhum wa arda sami ago kae this is adana ikaye malaika jibril alaihi salam o ti we do wa ya to na kanene de yele malaika jibril ya pro abo anu ki mele ene hadith eh, hadith eh, ah, number 2 ene 40 na بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم إلى آخر هذا الحديث inu mana ika ya se ya to don to mori sallallahu alaihi wasallam isala alaina rajul to yo nonya ba na horo ba hore badidu badidu sawadu badidu shadidu bayadu siyam achano nyane bote bada ke shadidu sawadu siyam ene gondo nyane minen la yoro alayhi sab azaru sabar enyo enya to yule hine wa wala yaribu minna ana de enyo na re nai gbogbo dɔn tó múlù sí ìjọra mẹta dóṣùlù ló ń tó múlù sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sára bẹ́ẹ̀ hu umar ibn hatab rọ́jà lọ́wọ́ alùmọ̀ àbúrò

sọtẹ yìí sọ dìgbà ìgbà ọ̀nà ẹ̀kúrò dáfọ̀ ẹ̀kúrò. lẹ́nu lọ́wọ́ ká lórí tó dìgbì nínú náà wọ̀. ọ̀nà ìyẹn abdullahi ibn omi harisan yìí abdullahi ibn umar ìjẹ́ ìsìkò nùgbò níyà ìjẹ́ ìsìkò àwọn abáhọ̀ ọ̀sẹ̀ rẹ̀ yàní aná anáwọ̀ rọ̀wé anádọ́ ilẹ̀ ẹ̀nà non wọn rẹ̀ bí abdullahi ibn umar dá ọ̀sẹ̀ kẹ́ yani ana mi da ho de ke la ala kamina levina la ya ri kuna sunna e ra o ina na ka o sunna because o ka e ele no sunna na ka e a o ka wa ye إذا كنت عارفا بسنة وأهل السنة لا ربط جواب استقبال بيت المقدس ويعني يكاي آل يكتب بيت المقدس ولما التفت إلا قال وأنا نرى أنك أنواع كاي أنا نمانك wa innama kanna an jahilina bi sunna yani ni abdullahi ibn umar dojuwe ena ikaye ene nyaro maye eni le sunna ele ena ikaye abilladhina dojuwe ikaye billadhina yusalluna ala awraqim ene ena ikaye ya kusala yani dai kabe ko wazamun ene wa munahe yani ọ̀rọ̀ akọ̀kọ̀lọ̀ náà ọ̀nàlìkà ìsálọ́nà ọmọ akọ ọmọ ní ẹwọn ta dọ́ọ̀kọ́ asọ́mọ̀kọ́tò mọ́rí sọ̀rọ̀ rẹ̀ sọ́rọ̀ fún ẹ̀kọ́ ọ̀nà ọ̀tọ́dọ́ kàyẹ ọ̀dọ́nà ọ̀ní imam

aghee onye na-ekaghị onye na onye nwụkọ ịnị echenwere na me dọkị ya n'i baros ya n'i yani elehobi yahana ya, e ọ ma n'i gana dọnyi pandara ịnị etesu de hadisa na ika ontomori omare juwe ontomori sa yambe yuze aki baraz ono waile ka ono ontomori ala alaihi wasallam ka ga ake nyangwa ni ahana alna ika atulli nuhi ahana ika ahana ika nuhi ahana ika barola olimi hehe donc wal munafiba yani itana ka aw ina kan bayna al babayn aw ini babu ya ba zahirat ko wuri to ha li anna fi awwal al hukm tabarruz yani e, e, e, ini hadisi ba ini banabe okalena ka oh he wa huna hukm al baraz yani okalena ka wele now ana bana ini kai o to he do do je no to he do he لكن حديثنا إمام البخاري أقبل قال إمام البخاري حدثنا يحيى ابن بكير يعني يحيى أنا وبي بكير أقعد دي يحيى ابن بكير دون قال حدثنا الليث ده أقعد يعني الليث ابن سعد امام اهل مصر يعني الليث انا ولي سعد انا امام يعني ايجيبت يعني قال انا حدثني kaame ukailu yani ukailu yani ukailu dɔn dɔwɔ hɔn bɛ an ibnu shihab yani dɔwɔ hɔn bɛ ibnu shihab ɔnɔ muhammad ibnu muslim ibnu shihab az-zuhri yani ibnu shihab dɔn dɔ dɔn hɔn bɛ an urwa yani hɔn bɛ urwa yani urwa ɔnɔ bɛ urwa ibnu zubair yani dɔ bɛ kɔɔli ni ɛɛ eh, aisha radiyallahu anha yani an aisha ta yani hono wi aisha anna azwaja nabiyyi aw bika isa nabi baraka isa nabi kunna yahrujuna bil layl atu he inirahu idha tabarrajna ila al manasi ejena atu he oyne he ina na ka ay pada do ko wa saidun afiyahu ono wi inu wi ana ka o mani kana na umar yaqulu lin nabi yani umar ibn khattab radiyallahu anhu do ka ya nabi o jubni sa'aka yani meka yani oseo mihijabewa asen ni reto he yani o mani ka umar ibn khattab radiyallahu anhu e yama ka afaba afaba na ko ngara tu insan nebi falam yakun rasulullah sallallahu alaihi wasallam yabal o me mana ka yon to mori sallallahu alaihi wasallam on to mori he me fa haraja sauda bin zam'a e ko nya sauda ana wali zam'a zawjun nabi anawusa nabi dɔtɔ hɛ lɛyilata ɛnɛ kɔɔrɛ من الليالي إيجاي إني إلى غلوة وكانت امرأة طويلة أني نوي نايكا أو قرى فناداها عمر دوما دوكاك ألا تبالي قد عرفناك يا صور مرايك وانان أو صودا حرصا على أن ينزل إيجاب يا نوما روي مانك أنا مانك آني لابوكا ومولي ولا تشويته إلى أنا كاي أو بإني كاي وسنتموني أصلا يقول كاي أنمو

yani umono ka o ya gaga e kai onye ne ni enne jile to he den ni ni o no na ibai a ro ke na me anyi ozi ana ibai o de ya kai enne ne mo to ha ni na me amma an tun wani sallallahu alaihi wasallam an mai ra tuku ya fi ne biya idan ebe ba na ka tumure wa na leka ebele o wa bere mona ai hijab anu muri sona wa ta'ala onu yoyi onyene a an tun wani sallallahu alaihi wasallam ka afɛn lɛ kutɔ yɛ da ka ka wa iza sa'altumu hunna mata'an fas'aluhunna min wara'i hijab iji wa hawa fi ire wɔn mɛ wa hawa fi da ka ire mi ɔbɔ wo yina ni ire mi hijab wo yina ni de aya man wi tete in re hija don to mori sallallahu alaihi wasallam do ya wa ka asa ni re ko to he ni he agoke anyi azi anaika ade yani anaika enya nkwangwa to son to mori sallallahu alaihi wasallam aname kumar ibn hatab radiyallahu anhu wa wa wa ka o mori ohura in re imam badul aini ene hadisi nan do sare ture he oni baban oke qala ibn batal ibn batal o ga ka fihi anini hadisi nan muraji'atul abna ala fi shay'in alladhi yatabayyana lahu yani ka ujen ko we be ni re na ka e ujen o ka he se so na ka ujen ke ọ̀rọ̀ be na ka nana fana ruka ala me ka ala asiye me mwai asuman ke dambidia en me me mwai ka ye o se wa ka du ho se ka lima e o se wa me du ho ka feme do ma ni me hala ko wi ya ni da nda ye se we ye we le kisi wa mere we nya ne ho se

sọ́dọ̀ ka wee ká wé sùúrù bá alaka wá àlákà ọ̀nà ka sẹ́mẹ́ dọ̀ máa ní na ọ̀nà wí sọ́wọ́ ìbẹ́ náà ìtàwé wà sí àlákà ṣé ìwà ọ̀rẹ́ afẹ́ni kan lọ́ka kójú ojú abe bàbá ọ̀rẹ́ kójú ojú àwẹ̀ ṣé ìwà ọ̀rẹ́ ẹ̀hún tìbíkà àbájúbò náà látà náà ego so that ejele ekwa modi yo son na mana me agobo isi kwa kowe nene agobo akowe nenyi twenwo eni oye mere anaika it's against the sharia to mori sallallahu alaihi wasallam le kwa aka ani ahkamul hasal ka dani ahkamul amul am anyị le ọchị ọ na jojin ona me were ahlu turubana edene ne sala ok go baboywa ya ya. ejene ne bɛ no kwa ye bɔ kɛnɛ ne yɛrɛ na bɔ yɔrɔ a yi sɛ na yi e, e, oh, e, ka ye ne ku la yɛn tɛ ne da ɛ sasara ana ka ɛ ana jɛn na bɔtɔ yɛrɛ tó mɔri sɔrɔ ale sɛlɛ ɔn do kuma ka ɛmu wa ye kɛtɛ sɛbɛ do a ye sinɔ fɛn o se rɛ maa kala ye ma a ye sɛbɛ ka ye maa yɛ nɔ ne mɛ yɛrɛ an yi ke ye ka o hɔ ni e ye nyi ọ arụwa kara ere ọrụ e e na enyo anyị ke ewoja nke enyo mekọka ewure ọtún ọsẹwẹ ọ̀nà dúró ìwà ọ̀nà àwùrẹ́ alẹ́sìtò kọfẹ́ sàlùbálẹ̀ dúró ká ọ̀nà ọ̀yìnbó ààrẹ òyìn àwúrẹ́wẹ̀ lónìí ààyè rẹ̀ wọ́n a yẹ̀mí tọ̀rọ̀ ìjọ ọ̀sùn mẹ́tàdọ́ka ẹ̀rẹ́ ọ̀nà wọn àmà nìka ìjọ ha ka ìjọba ààyè náà ọ̀hórí na yẹn náà ní ìmáwù máàlìkì dọ́kàlẹ́sà alàǹdà de wahab e da wani mai imam maliki jada ra hele da ko wa mani kai san e gidana sunna an da sunna won don na re ti cheno hadisa na don na re kan imam maliki imam maliki ko re ka do wo do na ba e ron re ko ana ka e, e mu ya bi jan do hadisi he wa na ke ka da o imam na pa ba ta ya dɔɔ k'a ka aa n e. e e, k'a ye ɔ yɔrɔ holi bi gafa ne ɲinɛ a jaa ma nɔ la. tubaani ke mibi ɔnɔ yi ka ɔnɔ wei ɔnyɛ ɔnɔ yi ka ɔnɔ bɛ wɛ ɔnyɛ ɔnɔ nsúlɔ fɛbɛ emiri ɔnɔ yi ka k'anɔ mɛ wa fihi a anyi banyana yi ka ɔyili ɔyitulɔ fɛbɛ a ata ana yuga ya na mẹ ẹwọ mẹ kọrọ sí mẹrẹ fọ katẹm ẹwọ mẹ kọrọ sí mi kan gbóhẹ ọrọ wa yẹni anyọ la mẹrẹ mẹ yẹnyẹ ka mana wa mọ ni kaa sọn mana wo eyiri ya kúrẹ wàá tún bolo do wa ka ama ala na ka ye bata wa ayi na ka hadisa ko san'a hadisa wa ka ọkẹ fẹ̀yìn náà kọjọ tàbáyà náà fi ha min al'ilmi ma hafiya oko wofi kija mana ayi fi nɔfɛ fɛ yanni dɔw mi ka isanawe de tɛ ɔnɔ yɛ nɔn dɔw wale ma hure dɔ yɛ yɔ. فإن نزول الآية هي وهي قوله تعالى وإن تنا يأتي يا أيها النبي ونمك كما هنا ما هو النبي كل أزواجك كاي إسيو وبناتك أتنينا والنساء المؤمنين أتنينكم مليان يدنين عليهن من جنابهن أن من تجابن دين نبأ يعني أدري daka kan omo mana wa taala bana ka ya nabi ka kol mane ka da ni be o wore ka yani ọdọ rẹ àmọ anyị ala m ekwe ero ka ya ere ọnụ ndọrọ mihijab yani amụrụ rụsọ ere ere na ka ya arọ obere wee nye mmụme wanye nwoke aka ya n'oge aka ya ehe wara mihijab ehe wallahi ebe anyị rụsọ ya ọnụ ma ụmụrụ ibe enyi ma dai ka ha na nwụrụ ahụ ni maka ọ nwụrụ ahụ dai pịlọ ire hijab ya na ko be ko dole ka e yahude bana ma ko ka e ene ko lu ko mo were yahude are tried by all means ka e ene render valueless ene render useless ọ̀nà mẹ́lúrẹ́ ká ẹ̀ yẹ́ àní ìjẹ́ àgbáyé alákòókò mórí ọ̀gẹ́lẹ́ ọkụ dureka e ya. mìíràn ìrìn mi ìwà rí ọ̀yẹ́ ẹ̀yà mú náà ọnú lọ́mẹ̀ ọnú wẹ̀ ọdún sórí dẹ́ẹ̀bá ma ẹ̀yà dáadáa ẹlẹ́mẹ̀kọ́ málámù ìjáàb aláìkọ̀ ọmọ nìkú ọdọ̀ ọ̀nyẹ́mù ẹ̀yà e èyí e dìgà ìbíkọ́ sẹ́mẹ̀ àzẹ́ láìsí fashion oyibo abe kai were ọrọ ọrọ ọrọ ọ ọnà ọmọnù kwenye ihe ọnà ọbịchie ntọbe sẹmẹ ka ìlẹ nyimi hijab ẹwà gbogbo ihe efu efu ọnà ọmọbi akaka eyiri oyibo ayẹkai ọnà ọkụ ẹtẹnọ ya ọnà ọkụ english word nìyẹn ọnà ọkụ ọganza lè ọmọ problem mu ní àgọ́rọ̀ ọ̀rọ̀ yẹn láìka dúró ká ìlànà yẹn ká ẹ̀wọ̀n ọ ma fi ìjà bìtì ọ̀dà bèbè rẹ̀ àti ka ọ̀bẹ anányọ yàrá anẹ́ aka ọmọ ẹ̀rùn wọlé ọ̀dọ́ rẹ̀ yudnina alayhinna min jalabihinna zalika adna an na ba me sa ke ayeku hijab dey call sincerely for the sake of allah ogo o hard ele oge ah, na nke o wura bobi ka ye were ka ye john na na o jacob adọ na ka ye banyisa na ka ọ bụ nri ọnụ ara he ẹwọn náà náà wọ jẹ kama kalẹ ọdún ẹni náà múra obi òwe òwe ní ti sísá rẹ ọjà ọjà náà kanu ti wa nù. me ba wa kuro na me no na na ne kuro ki nyam ko na me me ba ile kana na kwa je ijo ra za je lo wa je da he a no da do ko na ya ni jo da ke ni ya ni na je fe je do je do do je su ka ko he e ba ni ki da un ne e bi da un no ni o kana ma ni je o bi jo ya ko e kiri ko ro ka iri nye un ne a nyu la na ba to oyin ko musu na wata ala ọsọna wa mẹ ka yẹ ọni da sakọ ha na ọni asọda se asọda se ọhún tẹrẹ ọni ọsọna wa dúró ka yẹ ẹbẹ mẹ kẹnẹkẹnẹ ka ọni bẹ dɔnka ɔyɛ maa mi wuli ribi ala tse yɛrɛ ŋɛtɛ sɛbɛ bɛ nɔbi ɔyɛ sinɔ sɛbɛ ala yi ka ɔrun ma rɔja lɔ wa nɔ a fɛnɛ sɛbɛ dɔnka a taalen ɛyɛ o ta n'a yi ka ɔbɛ ni hali sanna fehi fadu umar yadu bani umar fa ina allah ta'ala o mu de n'a kɔnɔ ne ba baani ayi yada bihi den ɔ sumar ibn hasab rɔja lɔ wa nɔ ɔ siyɔn dɔ fusu ka taa yɛ diɲɛ nɔ wa kɔɔla karimani imamu karimani ɔ wa haazi min ihda salat sɔnɔnɔ bana yi ere nkonya ana yi ka omori ɔkɔ jiri yɔ ele ɔnɔka domori sɔ ba jiri na ɛmɛ tukura ni hɛtɛ dɔke ọdụ bi nkonya dɔki wasaniya ɔhɔwa ɔnɔbi ɔyika ɔnɔkaka asa rɔbuhu ɛsɛlaka kunna anyubilahu azuwajan hɔyɔrɔmi kunna enumɔna ɛsisa nebi ɛyɛ akɔ hana nebi da e nebi wɔwɔ dɔkana kore wa dun hama rɔdɔlɔ daka ɔkai ɛyɛra e omoni anabi sallallahu alaihi wasallam ami be ofisa jojo onu jabon an yubdi lahu omoni wa se gaira so ya azwajan enye na na gaye hayra min kunna enye ila nda ona na yani dule ka ale mani ka yesen to mori sallallahu alaihi wasallam de heyi dule ka on to mori e jata ya we de ka ene chi son to mori sallallahu alaihi wasallam aye e ke yela nya yana ne hama ọ̀nà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ jẹ́ lúre káyẹ̀ dọ́ọ̀nù ọ̀nọ̀rọ̀ ọ̀nà òjì n'èyí ẹ̀yìn wọn mú fi ṣáà ilẹ̀fẹ́ ọ̀rọ̀ náà bẹ́ lúbẹ̀ lóòpẹ́ àbẹ́bẹ̀ gidi wẹ́mà ní náà rẹ̀ àgbókáwé eré pẹ̀lú ọ̀nà na ọ̀rọ̀ta lókùnà fún àbẹ́ àlọ́ nílé nílé nílé wọ́n bá nílé gbógidì àgbó àbẹ́rẹ́ onye sí ìlọ́nà nínú àbá ọ̀pọ̀dà wà lọ́wọ́ àti ìrìnjà ọ̀nàkà ayọ̀. Oye gba bọ́wọ̀ ààrẹ títà mẹ́wọ́n ní gbáwé ọ̀nyẹ́ ní ó sagoba wa ka umuri wa tonoro no muri me ka wani ahlu sunna eh, na ke ya sunna eh, ya ko me na e na ka be ya me kene tere mo de do ko mo da wa awalan ka muri wa ko gale tonoro ko den de ko mi la wa ka nya ko wani e wa na ma ka ka wi donc ahasa ana waika ana ko ta wata ilu min maqam ibrahim musalla waika anun kama radallahu anhu kayaya ni sha ahana ni ibrahim alayhi salatu wa salam ono je ile to no ma de kaaba ya ni zizo desi ma hisalan dumu dona wa taala do wori ja heteka wa do ni hana ibrahim ana ibrahim ko ma ni je ma de kaaba sizo ni do wa ma hawa ko kalani waka bana mi a yɛ ta na kuli pɛtɛ ana ka jɛ tɛrɛ a bana ni ɛrɛ huna ana ka o ye ini la ka ni lɛ naba ana ka na ka wɛ ɛni a ah, nana ka a la uh, a kɔri he an bɛ kura kuba a mani la ni ka huna aure anabe oyiya anaka foto mori sallallahu alaihi wasallam asabu sallallahu alaihi wasallam ya nabi na ibn bayt ahmad ko be ni bayo muslim don mori kono ay ko ya e ti re dai ka ebe umar ibn khattab e do je ko aya le ba ni ka awe ni to du o mori ma kale eni le ba me kuna ko kuma antana ijo mori na ko de bara de فقلت انا افضل كاي فتبارك الله احسن الخالقين ان نجوم مري انا كاي ان نتنا دتو اني انا كاي او دا يقول انا تو او او ريبا اني ma ɛmɛ ɔhɔtɔ rɔdza ma wa nɔ ɔnu bi wuli eti da yari wuli ɛtɛ bi mu do itana ti akɔyɛ jɛrɛ ɔnɔ rɛ kake man kan na do alila yi malayika te ɔnɔ yi ka ɔni yi mɔ yi ɛri ati ɔni yi malayika wɔrɔsoli ati ɔnban wɔ jibiri la wɔ mikala ati jibiri la ati mikaɛl daya wɔri jɛrɛ. ذكره زمخشري إمام زمخشري أنا مهيت ما إلي أنا قال ابن العربي ابن العربي أنا من أنا من أنا أحكام أحكام القرآن أنا من العواصم من القواسم أوكي قدمنا بالكتاب الكبير يلا ذا جميعنا يتوجد ماوين أنه وفق ربه هم أجل اليوم تعالى وتلاوة أتني أمه أتني كما أهنا إكا أونني أورانيا dɔbɛ ɛni ɛɛ sunanu tɛgbɛni ɔyi wuli ɔyi ɔyi filɛnu ɔyi ti wuli ɛfɛtɛ dɔw wuli dɔɛ ka abudulayi bin umar yaani awujan anabi abudulayi bin umar ɔkima anabi na bin naa ɛn mi ni mi dɔla amuna lɛ ɛnyɛ kɔkɔɔlu fi lɛ kala yɛn nani wɔkɔɔlu umar fi umar lɛ kala yɛn nani ɛnna nana na fi hɛ kur'an aafi kur'an naa bɛ alanahu ma kɔɔlu umar dɛ ka umar lɛ kaa wɔ

ọ dị brọdọ na elu ka ya were kọrọ ọsala ma sista mgbara ọsala ma ya ọhụkọ mọri anabe sauda bin zamha alhamis aka yi yare ni hadisan fihi jawazo wa azal insan umuhu bil bir ala kọrọ nyọ mbuwa tiyo nyan ini ile ibu gboro agoka lianna sauda min ummahatil mu'minin yani sauda bana yi ono ya yani e huna onyela na ye ko sauda mu ya na da e mana ya yani onya ile yete enyo me ka ye ni do rama ko ka onya mu wale baba jabe onya onya sala mai a ko wa e a wa e brown no onya ko ni brown no ke ala ga wa onye gwadoro ka wara ma efebere anyị ka ka ebe ọ ọba obere ama kọrọ islam onye bụ anyị ke ọbụrụ nye nwere uwe dị ya ọnya na ene ere ọrịa asari ọba obere nọ fehi jawazul iglas kom wal ita anyị ka ọzọ kare yani ọzọ kata nwa nere ijọza atụ ohu tolo wa anaghị ka ọrịa ọzọ n'ọfịsị afụma nke umar na ka anyị sọda ka ọda arọfnaki ya sọda mara anyị kewa na na sọda ya no na ka yo ko ko do ya ka o ya ko na na because the story en we le he ele la ho en me le he o do yani ila wes ne he yani so de de wa ni toilet bi ne ni o e mo o ko mo ta ra ta o na ti toilet bi ne hi ya da ana no ni ko mo ya do le ni da na ni toilet ai ka ìhẹrẹ ọ dàka nyanwó wẹ sókè wẹ àfi dúrópì wẹ ọwẹ nàdá ìka sékè wẹ ọwẹ nàdá ìka wọ eré ìyẹn wọn wọn ká ya kó wọn. oye ko especially to our sisters oye ko ilé ara àbí ya mètò òfé ẹ̀rọ ọ̀nyà kànyà ọ̀yẹ́tì adaka wẹ dúrópì wẹ oye ko ọ̀nù wẹ ẹ̀dẹ̀ ìhẹrẹ ọ̀wẹ́ ẹ̀tì náà oye ko àtàlẹ̀ kàtúkẹ̀ so ne hin gwono te hin wale ma gwa papa wa do zaro wa oye ko on mo ni sala ala salam o wono ma ni tuse ya tine hidan ya ne fe ahir um ele ya dole ma asabe ko gwa hola yani iltizam an-nasiha bi iltizam an-nasiha lillahi wa li rasulih yani ni kululuga oyimi oyimi nasiha ile ile mori atele yonto eni oyika onto mori sala ala salam ana kai onto mori ka mi kai se kai enu ni hijab awuka umar ibn khattab radiyallahu anhu o ya ka ne mi hija ono nyoy la ro iwa hun amonto moni sallallahu alaihi wasallam o ka ono ko ha no nye ne ne agoka yo moni yo isa ya be amani me de um eh, anto moni sallallahu alaihi wasallam do je goro da sa ya amani e ko sunto e ko donc ogon hinta fihi jawaz tasarrufu nisaa fi eh, fi ma lahunna haja ilay ani ah, yo nyene kai enyene eh, enemo eh, ajina to enemo mitu ya nai kai ayla ila swabe kai enena men لأن الله تعالى أوكم لهم لبابا أذن لهن في الخروج إلى البراد أو ذاك أن نهيه بعد نزول الحجاب أو نلاقي إلى تجاه فلما جاز ذلك لهن جاز لهن خروج إلى غيره من مصالحهن ومن ذلك النهي عن yani ààrẹ rẹ̀ ka yẹ ààyè ètẹ́wọ̀n ní láì ka yẹ òní kẹ̀nẹ̀ tó hẹ́ dẹ́ẹ̀dì náà mẹ́ ààrẹ rẹ̀ wà kẹ̀nẹ̀ náà mẹ́ ohun tó mọ̀rí sọ̀rọ̀ àlẹ́sálá wàhùdà àmọ̀ràn nàbí sọ̀rọ̀ àlẹ́sálá mi òrò di ìlàlẹ̀ ìjẹ́ ohun tó mọ̀rí ọ̀rọ̀ àmọ́dá ẹ̀yẹ náà ní kẹ́ẹ̀ méjì amma de imam badrul ay dana aka enu ma yana na ke eto kure du bora ebe anya yana ta yawa yani ka ele ba ha woni medina yani e wor ken to he amma amma ni amma ni ka ele to he inda darura ash-shar'iyya ele ka ele to he anaika jozi udolure we se ka become a necessity ele ka na cause knowledge adunene yani wajibi awe ka ye ɛnyɛ ne tɔ ye ana ka ɔye tɔ hɛmɛ ya tɔ hɛ ɛwɛ yi ne da ya mi drama ɛwɛ ya na wɔ ti da ya mi koli yani imam badru ɛyi dama ni kura yɔnɔ ne bɛ ɛni ɛsin ba sana ka ɔ mɛ ni hadi yɔnɔ fɔlɔ ta ya la alam hadi sɔ tere mɔ n'a ye dɔ o kunu ka misili na nɔ hadi a dɛsɛ na zakariya ɔye kɔni imam buhari rahima ɔlɔ ale ɔnɔ ka kɛ zakariya ɔ ka kɔla tɔ kɛ a na abu sama eh, eh, abu sama ọ oh, kai an hisham ibn umm hisham ibn hono wa huru ana abihi hono wa dan an aisha hono wa aisha an nabi sallallahu alaihi wasallam hono wa nabi qala fa bi qad uzina an tahrujna fi hajatikunna yani adha yawmi kai wa to henini anyi eto anyi le na kai oni kai wa to henni do na me mo mo na wa taala ara ni ọ̀ilẹ̀ ọmọrí àkáyé ọdúnmọrí àkáyé ẹ̀yẹn náà nìka a máa ní yóò fi tẹ́ òun nìka a ní ka a ní ọ̀ẹ́tọ̀ ẹ̀ òun ɛbɛ ka fɔ nye dɔw kɔ kɔli te ne ye esa ye yɔ wɛ n tɛ kɔn ne hɛ dɔw na mɛ dɔw kɛ da yi ka o bɔ yi ne kɔla hisham ni hisham eh, yani ɛɛ. one of the uh, rawi ana ikoli hadith ala bala fi yani albaro yani aza e wakai e nenya muto he then ni enambe etemwe ni ana ika a inyi e le nyina wera he yani awe ko ni nonya mu be na muna hana ni panda do he do he ama mu na ka mu na da ba da mai yani aga e yo no ro do ka e no o complete bi ni da ka yani bo bo se u he do ni le ka e o go do ni ko ni da o ro so da na ka oyinbo ọnọdụ nke ya nye eto ẹ wọn lẹ ilẹ ẹyin ẹ bọ bọ katari yẹ ẹ bọ ọnyún because of it i anara a problem ayin generator ọni àbá address ẹ sẹni yà nyàmú mẹ yà á gé ìdí ká yà mẹ wàllayi we have the power ẹ nyàrá ọnyàmú mẹ ẹ nyàrá ama mẹ àmọ àbáyọ we be able to do that last week agoma ya sunna da hokuna ka ya kai ni hadisa na ya nasi babu ya sana ka e bola no muri ore me ka ya wage nesi go muri o se insha Allah ni le ni mahone ahana ka je ini o e ko se fitu din ini fitu na ka o concern adnan so insha Allah e ba jeren an ya je oni ka ya ware mai da ko ni ka ya address en wa ya ni generation na na ka na pa then how many times Imanu Abu generator Mori of it? Nam. So. Ale ka kẹlẹ lẹ, ọwọ́ tó yẹ ayé wa dọ̀n, àbí àgbé yẹ dọ̀n. Lọ́kẹ̀lẹ̀ rẹ̀, ẹlẹ́kùn náà bẹ̀rẹ̀ lọ. Thank you.

啊！他们来安逸，本来干嘛？